الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم بإذن الله تعالى عن الركن الثاني من أركان الإيمان الإيمان بالملائكة أدوك فون الله مبارك ولا pẹ̀lú آه، يوند الله مبارك ولا نسيا سلايني ṣàlàyé nípa كجي آه، بي àbí كجي ننو إقبابو ìgbàgbọ́ òun náà ni ìní ìgbàgbọ́ pẹ̀lú الإيمان بالملائكة تضمن الإيمان بأن نؤمن بأنهم عالم غيبي أي غابوا عنا ما نراهم. àkọ́kọ́ nu tá a gbọ́dọ̀ mọ̀ lábala yìí a gbọ́dọ̀ mọ̀ pé àwọn tán jẹ́ màláìka yìí àgbáyé kan ni wọ́n ẹ̀dá kan làwọn náà lọ́tọ̀ tó jẹ́ pé ẹ̀dá yìí kò sẹ́ni tó lè rí wọn torí ọlọ́run ọba ìkẹ́lá pa wọn mọ́ fún wa so kò sí ẹnìkan tó lè pe àpè mọ́ pé òun rí màláìka àdápa irọ́ lélẹ́yìí àwọn ànábì ọlọ́run lọ́lọ́run yóò ń darú eléyìí fún. khalaqahumullahu min nur. ọlọ́run ọba àlekèlá dá àwọn tí wọ́n nínú àdámọ̀ wọn tọ́lọ̀ ń dámọ̀ wọn ni pé wọ́n máa ń sin lọ́hùn ni àwọn èsì wọ́n máa ń sin lọ́hùn ni àwọn èsì lọ́hùn. lahum arwah. àwọn náà lẹ́mìí. wa ashad. wọ́n lára. wa uqul. wọ́n ní làákàyè. wa qulub. wọ́n lẹ́ wọ́n lọ́kàn. nu'min bi kulli al-malaika alayhimu salam. gbogbo àwọn màlẹ́kà ọlọ́run ọba àlekèrè ọlọ́run ló mọ iye nǹkan agbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú gbogbo wọn. wa bima 'allamana bákan náà nínú àwọn tá a tún gbọ́dọ̀ nígbàgbọ́ náà màláìka ẹnu mọ àwọn tí ọlọ́run ọba àlekèọ́lá tí ó jó yé wa àwọn orúkọ tí wọ́n ń jẹ́ àwọn eléyìí a gbọ́dọ̀ mọ̀ wọ́n pẹ̀lú okọ wọn a gbọ́dọ̀ ọ̀rọ̀ okọ fẹ́ lómi ìta àbárí pọ́lọ̀ ń sọ. mithil jibril wa mikael israfil. bí àpẹẹrẹ màláìka mẹ́tẹ̀ẹ̀ta tó gbajúmọ̀ yẹn jibril mikael àti israfil ọlọ́run ọba àlekèlè jẹ́ mú kọ àwọn eléyìí náà màláìka. nu'min bima allamana Allah subhanahu wa ta'ala min a'malihim mithl Jibril alayhi salam muwakkal bil wahyi. a tún gbọdọ̀ nígbàgbọ́ nínú ìgbàgbọ́ tá a ní sáà màláìka àwọn tọ́lọ̀ ń sọ fún wa nípa àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe Jibril lápẹẹrẹ nísìn ọlọ́run ọba àlekèlè ṣe lẹ́ni tí ń ṣàmójútó ó fi ṣe àmójútó nípa báwo ni ó نؤمن بما علمنا الله سبحانه وتعالى من صفاتهم مثل أنهم لا يعصون الله ما أمرهم ويفعلون ما يأمرون bá a sì gbọ́dọ̀ nígbàgbọ́ bákan náà nínú àwọn tọ́lọ́wọ́n bá alikiola tí ó fi yé wa nínú àwọn ìròyìn wọn bí àpẹẹrẹ pé wọn a máa sin lọ́hùn tiwọn ni wọ́n máa ń tẹ̀ lọ́wọ́n ọba alikiola wọn máa ń gbọ́dọ̀ sọ́lọ́hùn lẹ́nu wọn èé kọ́ àṣẹ ọlọ́hùn. ونؤمن بكل ما أخبر الله سبحانه وتعالى عنهم أو أخبر عنهم رسوله عليه الصلاة والسلام. gbogbo nǹkan tí ọlọ́wọ́n ọba alikiola tí ó sọ fún wa tó dín yìí fún wa nípa àwọn màlẹ́kà rẹ̀ wọ̀nyí a gbọ́dọ̀ gbàgbọ́ bákan náà níta nẹ́bí sallallahu alaihi wasallam náà bá sọ fún wa nípa wọn. wallahu a'lam. ọlọ́run ọba àlekèọ́lá ni ọba tí ó mọ̀ jùlọ.